بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سبحانه وتعالى تسواني مسلمي أتوى لكم كياتي جي الله سبحانه وتعالى فهو النبي كي الله سبحانه وتعالى قبل النساء لكم كياتي غيري أتوى لكم صحابة وكي وانا قبل النبي صلى الله عليه وسلم mọ́jọ́ téèyàn ò lè fọgbára ẹlẹ́mìí ìyá ọlọ́run téèyàn ò lè fọmọgbára ẹlẹ́mìí ìyá ọlọ́run téèyàn ò lè fi ipò kan gbára ẹlẹ́mìí ìyá ọlọ́run àfikọ́ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọ́kùn bí ẹbọ Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jì àṣọbọ̀ pàdé rẹ o bákan náà àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jì wà nínú ẹni tí yóò gbé wa mọ̀nà fíkì pàdé wa Allah subhanahu wa ta'ala o dákun ṣàánú wa á jẹ́ àmú gbogbo ẹ̀lára wọ̀rọ̀ ṣèṣe o mẹ́jì ọ̀ jẹ́ okùnfà orí ibú fún wájú rẹ̀ njẹ́ náà kan wá fílẹ̀ tàbí wá bọ́lọ́wọ́ ọba mọ́sàbá ní gbogbo bá ṣe ń fẹ́ lọ kíyèsí àmọ́jì ọjẹ́ pé ń táàmà sí yọ́tọ̀ sí ń táàmà sọ tàbí ń táàmà sọ náà yọ́ yàtọ̀ sí ń táàmà sí wọ́lájọ kan sọ rẹ̀ bákan náà Allah subhanahu wa ta'ala kò ní inú ẹ̀ nílá dáadáa tí ẹ̀ ń ṣe náà yóò sọ àwa náà níbi àsìwí yóò sì sọ iná níbi àsìgbọ́ afẹ́ lékún lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ká lè pàdé ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ tí ó yọ́nú sí wa dákùnmọ́jì àtọ́sórí ìbínú rẹ̀ ìjẹ́ ìdógún à ń bá ọ̀rọ̀ bọ́ lórí ọ̀rọ̀ àwọn obìnrin àwa sọ̀rọ̀ bíi pé obìnrin ti wá bàlágà ọ̀fà mẹ́sírẹ́tì àwọn Hanabila wọ́n ní aqallu muddatul hayd jẹ́mọ́ àwọn fẹ́ ká gbọ́ àwọn pọ́ìntì wọn yìí dáadáa o ìgbà tó tó kéré jù tóbìnrin fi lè òun ni twenty four hours gbogbo tó bìnrin bá rí inú ẹ̀jẹ̀ lọ́dọ̀ tàwọn tí ó bá ti pé twenty four hours ẹ̀há dànù bákan náà tó bá ti pé twenty four hours haidọ̀ ni tó bá wáyé lé ní fifteen days kì í tún ṣe kí ni o haidọ̀ ma akthar muddatul haid lọ́dọ̀ wọn nù tó ọmọbìnrin bá ṣẹ̀ṣẹ̀ wà á fẹ́ bẹ̀rẹ̀ láti máa menstruate lọ́dọ̀ tiwọn lọ́ba rẹ jẹ wọ́n ní yọ ọmọ ká wákàtí kan kejì kẹta kẹrin karùn kẹfà tó bá ti di twenty four hours ó gbọ́dọ̀ lọ rí ìwé bẹ́jọ́ bàtí ìdá nǹkan mo ní ọ̀kan ń bọ̀ bá wà lọ rí ìwé nǹkan wọ́n ní ọmọ akírun padà kápẹ́ni Ramadan lọ́bọ́ sí yóò máa gba àwọn ẹ̀sùn kápẹ́ni sí hajj lọ ni kọ́ máa yípo lé ọlọ́run tó bá wá di pé ẹ̀jẹ̀ ń bá lọ báyìí títí títí ńgbà tí ó di bí ìjọ keje ẹ̀jẹ̀ bá stọ́ọ̀pù yóò tún wá lórí ìwé padà yóò wá ṣe báwọn lóṣù àkọ́kọ́ nígbà tó dijọ́ keje ẹ̀jẹ̀ tó dá ó sì wẹ̀ láàkọ́ ó tún yẹ ìwé méjì tó á bẹ̀rẹ̀ kẹta náà yóò ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó bá lè pààrà bá ń fún lẹ́ẹ̀mẹ́ta fúnjọ́ méje ni làwọn fẹ́ fi mú ọjọ́ haidọ̀ rẹ̀ ajẹ́ pé ọjọ́ méje ló fẹ́ fi sí haidọ̀ sí ẹlẹ́rìí lórí ní tẹ́ǹsọ yìí wọ́n lẹ́rìí táwọn ní náà ni wípé ńgbà táwọn ti lè gbà wípé akọ́nà muddatul haid àsìkò tó kéré jù tó bìnrin fìlẹ̀ mẹ́sírẹ́tì òun náà ní twenty four hours òun sì lọ dájú jù fáwọn báwọn kò tí ì sí ti ń fa àwọn ọlọ́kàn balẹ̀ pé ẹ̀jẹ̀ yòókù ti rí lẹ́yìn twenty four hours yẹn haidọ̀ ni àwọn wá fẹ́ mà káwọn lè mú kókó ní wọ́n fi ní èyí tó bá pàrà kò burú tó bá jẹ́ pé oṣù àkọ́kọ́ nígbà ẹni ọwọ́ lẹ́yìn twenty four hours ọjọ́ kẹjọ ilẹ̀ jẹ̀dá oṣù kẹjọ tó tẹ̀lé ọjọ́ kẹwàá ní ẹ̀jẹ̀dá oṣù kẹẹ tàbí ọjọ́ karùn-ún lẹ̀jẹ̀dá ẹ̀wọ́n ní kéèmù ọjọ́ rẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta tó sẹ́hùn àwọn wà máa wè tí wọ́n pàà lẹ́ẹ̀mejì sí ètò bá ti wá pàà lẹ́ẹ̀mejì kápẹ́ tẹ́n lọ pàà lẹ́ẹ̀mejì tẹ́n ni ó mú kápẹ́ tì lọ pàà lẹ́ẹ̀mejì létí yẹn ni ó mú kápẹ́ fáìfù bẹ̀ lọ pàà fáìfù ni ó mú kílẹ̀ rí wọ́n ní àlìmọ̀tàyà kọ́nù fi hìn òun náà ní 24 hours táwọn mú yẹn ìyókù alimọ̀ṣukú fi yìí ní táwọn ń ṣe méjì lórí rẹ̀ òun ni hmm. àwọn afẹ́ fi sí ọ̀rọ̀ yìí òun kọ́ ni obìnrin ó fi ṣe ẹ̀sìn fún Allah subhanahu wa ta'ala lọ́nà o gbogbo ọjọ́ mẹ́fà yìí kakojọ́ méje ní nǹkan ẹ̀fẹ̀ rí tàjọ́ ẹ̀jọ gbogbojọ́ méje kakojọ́ mẹ́wàá gbogbojọ́ mẹ́sàn-án yòókù ṣé yóò máa kírun wọ́n yóò máa kírun yóò máa gbàwẹ̀ wọ́n yóò máa gbàwẹ̀ nígbà ọ̀padà wà á sì tẹ́ ẹlẹ́fẹ́ fi mú ọjọ́ rẹ̀ ni gbogbo àwọn àbádẹ́ tó wà lọ rèé ṣe lásìkò tó padà wà dá ilójú wípé àsìkò tó náà yàrá kó kírun ni kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ní ìrùn náà tẹ́lẹ̀ obìnrin tí bá ń ṣe kò ní kírun ṣùgbọ́n ààwẹ̀ yóò pinlẹ̀ san àwẹ̀ padà ṣùgbọ́n ó kírun náà ni pé kóhàn sá máa fi ṣe lọ́run subhanahu wa ta'ala so àwọn wà ní kófìrún àwọn àsìkò ńlẹ̀ ṣùgbọ́n yóò padà gba àwọn àwẹ̀ ń padà ẹ̀ẹ́mẹ́lẹ̀ wá ní wẹ̀rẹ̀ ọ̀jẹ̀ ẹ̀ẹ̀mejì ìbáadá sì ni wí àbí èsè bàdá ntí Allah subhanahu wa ta'ala tó sì ṣe ní ọ̀ràn yẹn fún wánú ẹ̀sìn kò sí ntó ní a máa ṣe ń dẹ̀rẹ̀ lẹ́ẹ̀mejì mbẹ́ àyè máa kírun ọ̀ràn yẹn lẹ́ẹ̀mejì ó ti kásùnba ó ti kásùnba ó ti kásùnba wọ́n wá abilérè pé kí ló tó fi ń ṣe gbogbo bàbá rẹ̀ méjì ó lóun wò pé kọ́ lóun mé ntọ́ bá dáa jù sáàsáà nkílẹ̀ méjì nkílẹ̀ méjì nkílẹ̀ méjì ilẹ̀ sí ọlọ́run fi wà láàrin aláṣẹ́jù àtàláṣẹ́ ètò bí ọmọ gbèsè parí tẹ́lẹ̀sì ó tún lóun wọ́n gba odidi oṣù tá a wà ìtàn wọ́n ní kéré pé kọ́nà yọ yọ síra wọn padà kọ̀rọ̀ wa báwọn ń tọ́fẹsẹ̀ múlẹ̀ dùnú wípé gbogbo ọjọ́ méjèèjì yẹn ọjọ́ tó bí òfin mìíràn ni gbogbo ìtọ́wájẹ́ gbẹ́mọ́ àrùn náà lọ́sẹ̀lẹ̀ sí ọjọ́ tí òfin mìíràn ni gbogbo ọjọ́ tí òfin mìíràn ni ẹn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ lókùrú gbàtà ti mọ̀ pé n tí ń pè ní alistihabo ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà fún obìnrin a ìyàtọ̀ ẹ̀sìn haidọ̀ àwọn bọ̀ nígbà tó mọ̀ bẹ̀rẹ̀ tí kọ́mà ní ọ̀rùn ṣẹlẹ̀ sí ó sì dọ́mọ kékeré in tí ń wá lára rẹ̀ tí ń rí lẹ́jẹ̀ gbọ́n tí ó máa ṣẹlẹ̀ sí ìdàrú ìní àfi lò gbogbo ń tí ń rí ọ̀jọ́ra wọn tírú ẹ̀jẹ̀ kọ́lọ̀ rẹ́dì bá wá bíi black ó tó wá ẹ bíi kíní kan ó wà nínú àwọn àfáà ní kọ́mọdáàmù jìnnà a ní nǹkan méjì fún o ní pé tí nǹkan bá dàrú gbóbìnrin báyìí ó ní di àtẹ̀míyìí ntí obìnrin ó nílẹ́kọ̀ọ́ àwa ṣẹ̀ṣẹ̀ ń dé àwọn ibi tá à ń lọ́nu tí èèmà wípé ntí ń bòrò lára mi títí tí èèwọ̀ ọtọlọ́ọ̀lélẹ́ títí àdámá tara ilẹ̀ jẹ́lẹ́ ẹ̀jẹ̀ ìsì ń bòrò láyé kankan náà wọ́n sì yàtọ̀ síra wa. ìdán kí wá láàfin mà pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ títí ara mi. onen ní nǹkan lahu أربع حالات الحالة الأولى أني اللون aláwọnà nta àfẹ́ gbámúrí nta náà fi lè ṣe ìfitáwò fún bẹ́ẹ̀ bóyá buru wa lọ́kọ́lù pé mo wà ń sukùn kábàáyé ìṣẹ̀lẹ̀ sùn nta máa dín ní kọ́lọ̀ ẹ̀jẹ̀ haidọ̀ ọ yàtọ̀ sí ẹ̀jẹ̀ mi fadamul haid ẹ̀jẹ̀ haidọ̀ damun aswad ẹ̀jẹ̀ dúdú ni tí ẹ bá ń sọ pé ẹ̀jẹ̀ dúdú ìmọ̀ ẹ́ àwọn obì máa gbìn sẹ́mi pé kí ló táwọn àfáà ń dá sí tí wọ́n mọ̀nà wọ́n ṣe bírú black by lanso jama'a tí a ń bá lẹ́jẹ̀ dúdú jáde lára èèyàn ṣébí ṣe máa rírè naam sílá orí láà kọ́dà sáà àríkìní dára tí a máa lẹ́jẹ̀ lójújáde lára èèyàn síbáyìí ni ó rí báyìí tó kọ́ hmm, tí ìrìn mo lè fi sàpẹrẹ rẹ̀ irú filami tẹ́ ẹ bá ti fi pé díẹ̀ sí ẹ filami kí ẹ tó fi sahih ara tún ṣe díẹ̀ damul haid ẹ̀jẹ̀ haidọ̀ kọ́lọ̀ tí máa mú wá ní wà damul istihadọ̀ ahmar ẹ̀jẹ̀ ti istihadọ̀ àwọ̀dà mọ́mọ́ ẹ̀jẹ̀ ni yóò pupa bẹ̀bẹ̀ tí ó change kọ́lọ̀ kankan òde ni bákan náà àríkọ̀ ẹ̀dá kan wọn fẹ́ kí àwọn obìnrin kí wọ́n gbá àwọn àyè mú nítorí pé àwọn ni sọ̀wáìbùl hajà ríkọ̀ ni pé lílẹ̀ ẹ̀jẹ̀ méjèèjì fàdámùl haid dámù haid dámùn fẹ̀kínú rọ̀lìdún ẹ̀jẹ̀ tó nípin tiẹ̀ ní òun wàlámùlì istihada rọ̀kíkùn ẹ̀jẹ̀ tí àwọ́dà rọ̀kík kò lẹ̀ kankan kò kí kankan ádi odùméjì ẹlẹ́ẹ̀kẹta àrọ ìhà òórùn fadamul haid múntinun kẹrí ẹ̀jẹ̀ tí haidọ̀ ẹ̀jẹ̀ tí ọrùn ni tọ́jẹ́ pé ara ẹni títí ń bòde gan kọ̀ kìí ṣe pé òórùn tá à ń sọ yìí kìí òórùn mọ́sùmánì o tí mo mìíràn wípé kéèyàn má kọ̀bọ̀rọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ la ṣùgbọ́n kí ni mo lè fi ìsàpẹrẹ náà o ẹ́ ẹ́ ké ńlá àlàlà kéèsì tó tó bá ń barakala fi kún agẹ́tìbẹ̀ náà wàdámùlì istihadọ̀ ẹ̀jẹ̀ ti àwọ́ọ̀dà kò ní ọ́n torí kíni lè ẹ́nà òdàbò erikina àdí ẹ̀jẹ̀ yóò ọ̀tà sí pé bíléèdì bami náà ní bí náà ìtọ́jáde ń bẹ̀ náà ní ìní irú òwò olóòrùn kankan ó di nǹkan mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó double haid ẹ̀jẹ̀ ti haidọ̀ tó bá jáde láyàtàjámàd kéèdì torí kíni toró ti dì inú tẹ́lẹ̀ falama ń fàjà ọ̀ nígbà tó di pọ́fọ́ pẹ̀ tásìkò jíjáde tọ́lọ ní ọjáde tó sáálà ìgbani tó sàn tiẹ̀ wàdámùlì istihadọ̀ dọ́ọ̀ ìsìnrìbà láti jẹ́ mẹ́rọ̀tà ní ọkọ̀rọ̀ kò tó dí padà mọ́ ṣùgbọ́n dámùlì istihadọ̀ ẹ̀jẹ̀ ti ti ti ti istihadọ̀ dámùlì yàtọ̀ jẹ́ mẹ́tì tí wọ́n ti yára ni wọ́n máa di gẹ́gbẹ́ pé ẹ̀jẹ̀ rú tí kejì tá a gbọ́ yé o n tó ń jẹ́ kí mùsùlùmí ọmọ sàlẹ̀ wípé istihadọ̀ yìí kìí ṣe ẹ̀jẹ̀ haidọ̀ n tó sì gbé wa débẹ̀ òun náà ni tí ànábì sọ fún wa tó yẹ pé tí ọba jí òun àlè màláìláì ó ní inna innaha raqdatu shaitan èṣù lọ́fẹsẹ̀ jẹ́lẹ̀ ní ẹ̀gbẹ́ ilé ọmọ ìjáde tí wọ́n ń jáde láti fi dẹ ẹ̀sìn rú mọ́ obìnrin lọ́wọ́ àwọn nǹkan mẹ́rin ó ní ìyàtọ̀ láàrin eje haidọ àti ẹ̀jẹ̀ kíni o obìnrin tí ò tí wà mọ̀mẹ́sí tẹ́lẹ̀ ìgbà tí nǹkan ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ní tọ́kọ̀ fi bẹ̀rẹ̀ tẹ̀míyìz ìlókùtà wà sọ fún un ǹdà kò burú ẹ̀jẹ̀ tó ń rí ṣé ń yàtọ̀ síra wọn ó ní yàtọ̀ bóòlù ṣe yàtọ̀ hmm, ó ní òun ní sìn ọwá ń fi twenty eight days rẹ́jẹ̀ ṣùgbọ́n fẹ́ màsìkò haidon lọ ẹ̀ lọ́ba ní ẹ̀ bọ́ ẹ̀ pé jọ́ mẹ́fà ń bí hàn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí ijọ́ mẹ́fà àkọ́kọ́ ìjẹ́ yẹn máa ń kí kò ì dẹ́ ẹ̀jẹ̀ yẹn ó nípa kò ì dẹ́ gan tó máa ti jáde ó ń yọ jáde ni ó tún lóhun kíkí gan bákàbàkà sá bákan náà kò sì tún kò kò gé àkọ́kọ́ rẹ́ẹ̀dì tán àjẹ́ pé tẹ̀mí ìzùta aláàníìdì àwọn àjẹ́ àmọ̀ wípé tó ń ti bí òsì mẹ́sẹ̀ tì rí yìí o ìdájọ́ tẹ̀sí ni wípé jọ mẹ́fà tó fi ń rí jọ haidọ̀ rẹ̀ nìyẹn gbogbo tó wọ́n lẹ́yìn ìgbà náà nǹkan ó ní ó sàmọ́ yàtọ̀ sí ti mẹ́fà yẹn bí wọ́n kàn sá rẹ̀ dì bẹ́ẹ̀ àjẹ́ wípé jọ mélòó ni ọjọ́ haidọ̀ rẹ̀ báwọn jọ mẹ́fà mọ́sálẹ̀ lè clear nígbò sísà labá tó pè kalẹ̀ in tó ń rí sí àtọ̀ mẹ́mẹ́ ó ní òtí ẹ̀ sí àtọ̀ kankan mẹ́ bákan náà ni gbogbo ẹ̀ bákan náà a sì lè dájọ́ pé istihadọ̀ ni àbí haidọ̀ ewu láfi mú ọjọ́ fọmọbìnrin ìntà sèrí parasi náà ni àádátù ghalibi ilhaid ọjọ́ tí ọwọ́ pọ̀jù láàrin àwọn obìnrin tí wọ́n fi sábà nírun jọ́ wo ló sì wọ́ pọ̀jù jọ́ mẹ́fà tàbí jọ́ méje ọmọbìnrin ó wá ọjọ́ mẹ́fà tó bá méje tó ṣùgbọ́n àwọn àfáà wa ní nukutọ tá a bá sọ wípé yọ padà sí ọjọ́ tí ọwọ́ pọ̀ jù fún ọjọ́ haidọ̀ ọ̀rọ̀ yẹn ìjìnà díẹ̀ sí hakíkọ̀ pàápàá tó yẹ kó ṣẹlẹ̀ gangan ó ti wà ní ọ̀rọ̀ kí ni ìjìnà sí o ní pé ẹ̀ẹ́sẹ̀ jẹ́ àsọ wípé. ترجع إلى عادتي إلى غالب عادة نسائها in tó ẹ̀ka wù ní pé irú ọmọbìnrin báyìí yóò ṣẹ̀rí padà sí èntọ́wọ́ pọ̀ jù níbi ọjọ́ tí àwọn obìnrin ti tiẹ̀ tí ó jẹ́ fámílì rẹ̀ ká má mú nítorí ìkíni torí pé kí obìnrin ọjọ́ mọ̀mẹ́ kọjú àǹtí ẹ̀ pẹ̀lú àwọn àṣesí ìjẹ́ obìnrin ó súnmọ́ ju ká fi wé o ará àta lọ ah kò clear sí àwọn pé tẹ́nìkan bá gbé fóònù ọ̀nkọlù rahma ọwọ́ ń kàwé lọ ní Port Harcourt wọ́n kọ́ olùgbọ́dà rẹ̀ ó ti pa nǹkan bá ìṣẹ̀lẹ̀ sóhun nǹkan bá ìṣẹ̀lẹ̀ sóhun ẹnìkan ní àyè jẹ́ ń dá sí ẹ̀kọ́ wo ìtọ́ bá pọ̀ jù ní ọjọ́ táwọn obìnrin fi máa ń bá ní a rí wípé ká dá obìnrin padà sí àsìkò tọ̀wọ́ pọ̀ jù fún àìnírun obìnrin kò súnmọ́ tó kádà obìnrin padà sí inú fámìlì rẹ̀ agbẹ́bọ̀ àádà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kí obìnrin ó padà sí àádà akọ́rọ̀bù nìsá ìhà ẹni tó súnmọ́ jù náà àwọn obìnrin màmá àǹtí òun ni ó súnmọ́ jù tọ́yìn ìdájọ́ yìí tá a mú wáyìí ń jẹ́ ká mọ in tí obìnrin ó fi ṣẹ̀sìn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìníhàn tí wọ́n fi gbogbo ìgbà rẹ̀ jẹ́ ṣùgbọ́n pọ́ìntì táwa nídìí ni pé ọ̀rọ̀ ìgbìyànjú àwọn àfáà ó ní gbólóhùn àkọ́kọ́ pé ẹ kó lo twenty four hours kọ̀ọ̀kan wá ìgbà tí ọ̀sán bá sọ pé kó fi máa rí nǹkan yìí nígbà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ jọ méje ní ọjọ́ mẹ́fà ni o òun náà ní jọ àìnírun rẹ̀ kọ́kọ́ lójọ́ kan lẹ́yìn ìjọ kan láà nítorí pé àwọn sọ̀tà lágbà tí wọ́n ń bi ànábì léèrè tọ́fẹ́ máa dáhùn wàyẹ́sì alukalimaxid kúlù wà ádà ọ̀sán kó papọ̀ lẹ́ẹ̀kan náà wà ádà ajẹ́pẹ́ mẹ́ta tóbìnrin bá ti rí nǹkan yẹn wàhádà kọ́mùlà aláma ibn Taymiyyah rahimahullah ta'ala ọ̀rọ̀ tí a fà wá ibn Taymiyyah abẹ́ sọnù láti fi ṣe kọtíù lìdábìrì fáwọ́dọ́ Allah subhanahu wa ta'ala ń tọ́lẹ̀ ìdájọ́ ìmọ̀ ní rírí nǹkan ìbá àjẹjọ́ márùn bá àjẹjọ́ mẹ́fà kí ló tẹ̀yìn wà fúnlẹ̀ ma bákan nù ìbáadà àbúsọ̀ yìí pé kéèyàn kárọ̀rọ̀ ìbáadà fún lẹ́ẹ̀mejì àṣọ iná ìdáyìlẹ̀ kan ṣùgbọ́n bí wàá bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ní bá sàárín jẹ́ gbogbo gbà nǹkan méjìlá nídi temiz àti ada holbin nisaiha temiz ni pé ṣé ń tí rí ìyàtọ̀ síra wọn nígbà tá a kunlẹ̀ tí mo pé nǹkan mẹ́rin ìlà máa rí tí ẹ̀jẹ̀ haidọ̀f yàtọ̀ sí ẹ̀jẹ̀ lásán tọ́ba tí ní temiz tí ẹ̀jẹ̀ ìbá yàtọ̀ síra wọn temiz ni ó lò ní ó fi wá máa déédéé ọjọ́ tí yọ yọ kúrò nínú àwọn ọjọ́ yòókù jọmọ́ àrùn pé nífẹ̀ẹ́ jẹ́ bíláàkì jọ́mẹ́ta péré onífin rí ẹ̀jẹ̀ tí yàtọ̀ sí yòókù jọ́mẹ́ta náà ni ó mú ṣùgbọ́n nígbà tí nǹkan ìdé kò tiẹ̀ ó tún dàrúmọ́ lójú débi pé kò rọrùn láfún láti fi tẹ̀míìz láti fi differentiate láàrin ilé àti èyí tó kù tí ó sì ní pé èwo ni mudatul haidi tọ́pọ̀jù seven days six days ṣùgbọ́n àǹfààní tó dáa jù òun ni ká sọ pé kó lo àádátùmísá ìhà ìṣesí àwọn obìnrin títí ẹ̀ obìnrin tí ẹ̀ sì mí màmá rẹ̀ àǹtí rẹ̀ ìbéèrè ọwà wa tóbìnrin bá gbàlá ti ṣe báyìí tó jẹ́ wípé múdẹ́tòlá haidi tọ̀pọ̀ ju jọ́ mẹ́fà tàbí jọ́ méje ni ṣùgbọ́n àwọn tó súnmọ́ lóbe títẹ́ tó kẹrin wọn jọ́ mọ́kànlá naam jamaa ṣé n tá a sọ ni pé kó padà sí jọ́ mẹ́fà tàbí jọ́ méje naam naam ṣé ti fámìlì rẹ̀ láàrin òmú ni àbí tí è ń tọ́wọ́ pọ̀ jù àmù ń tọ́wọ́ pọ̀ jù ṣùgbọ́n nínú usul alkhas muqaddamun al'am awil am muqaddamun alkhas èyí tó bá jẹ́ ẹ̀sà ti tara tèèyàn ṣé ni wọ́n fi bá lò láàrin wọn àtọ́lọ́ ni àbí èyí tó bá jẹ́ gbajúgbajà bóun fẹ́ sọ yorùbá wọn ṣé n ti ń ṣẹlẹ̀ sí fámìlì mi ìlọ́kàn jù ni àbí ntọ́lá fi ń ṣe gbogbo ayé ní ìfẹsẹ̀lẹ́jọ́ ara mi. ọ̀dọ̀ àjẹyà láàmù ọ̀rọ̀ ń bọ̀ nìsín ní fámìlì títí wa lápẹ̀rẹ̀ ká sọ bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ pé fámìlì ẹnìkan wa èyí tó wọ́pọ̀ jù ó ní fifty years ni ọmọ ń bàlágà ń bẹ̀ lọ́kùnrin wọn nígbà tí ó bá yí dọ́mọ eighteen years kò ní retí gbọ́ nǹkan mímọ́ àfikọ́ má rí. ní tí ọmọ ṣe ṣùgbọ́n ní àwùjọ ibi tí wọ́n ń gbé yìí náà fámílì ní ìtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ bíi kí wọ́n máa bàlágà bíi seventeen years wọ́n tó máa rí tóbi yẹn òmìnira sábà tó twenty five thirty ọwọ́ afẹ́ mari náà ṣe ń dá sọ fún ni wípé wa o ṣe sùúrù o gbogbo ń tán sọ ìkọ̀wọ̀ alẹ́ tí o torí ń tọ́wọ́ pọ̀jù tá a mà láwùjọ yìí. نعم. <laughs> <laughs> kí مفهوم. mọ̀ fún nígbà tó jẹ́ pé ìbáàdà ni ẹ̀sìn ni èyí tó súnmọ́ jù kó bèrè òfin sin Allah subhanahu wa ta'ala náà ni ti fámìlì rẹ̀ li'an al-khas muqaddam ala al-'am tóbìnrin bá wá jẹ́ ẹni tí ó ti mẹ́sẹ̀jì tẹ́lẹ̀ fàbùtúlì àti bìlísítì háàdọ̀ lọ́ba di wípé àlọ́sàn fàdàwó kan ààrẹ kan ló ṣe ní ìrẹ́ká ló ṣe ní báwo nípa lọ́ba di wípé rí ẹ̀jẹ̀ àwọ̀ bóò ni òun ó ṣe máa àsìkò tiẹ̀ yàtọ̀ síra wọn apá kan àwọn àfa indal hanabila wọ́n ní tí ó ṣe ni pé kọ́ máa lo àsìkò tó wọ́pọ̀ jù fún àìmá nírun obìnrin kó mújọ́ mẹ́fà tàbí kó mújọ́ méje in tí ó sinú wọ́n ní kílẹ̀ rí wọ́n rí àwọn àdífì Fatima yàwó ṣe mọ́tẹ́ sọ Fatima tahayyabi fi ilmilla tahayyabi fi ilmilla sittan aw sab'an ìrùwáyà mi ansa sọ sọ pé ijlisi qadra ma kanat àdátùkítà bísòkì déédé ìgbà tí àádá rẹ ti máa ń gbé ọjọ́ kò tèè nírun tẹ́lẹ̀ ń o náà ni o mú wọ́n ní yọ́ padà síbi àádá rẹ ìpìlẹ̀ ìbéèrè wa wa tó bá jẹ́ pẹ̀lú obìnrin in tí ń jẹ́ ìlara rẹ̀ nú ẹ̀jẹ̀ in yàtọ̀ síra wọn kọ́ five days ni ó fi rẹ́jẹ̀ black lẹ́yìn òkú yọ́ máa rí red lọ. imaamu shafi'i rahimallahu ta'ala wọ́n ní irú obìnrin tí wọ́n bá ṣẹlẹ̀ sí ntí yọ kọ̀kọ́ gba mọ́tọ́bájóbìn títí mẹ́sẹ̀rì tẹ́lẹ̀ ó ní tẹ̀míyìz kìí ṣe pé áádá àkọ́kọ́ kìí ṣe táìmù àkọ́kọ́ tí ń lò oní ọmọ kó n fẹ́ fi ṣẹ̀sìn tẹ̀míyìz ní ọ̀kọ́ ṣe yọ ọ̀kọ́ rò pé ṣé ntọ́ ń fi lè ṣe yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ yìí sọ́wà wọ́n ní kí ẹ̀rí tiyín torí pé ẹ̀rí intanabi sọ fún àkọ́kọ́ ó ní pé máa jókòó ní táìmù tí àsìkò rẹ máa ń mú ọmọ lẹ́tẹ̀lẹ̀ gbólóhùn sì rèé ìmá yàtọ̀ ìntí ń jẹ́rẹ̀ lára rẹ̀ ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ànábì ọlọ́ọ̀bẹ̀wọ̀n wọ́n ní ìlọ́ọ̀bẹ̀wọ̀n ànábì àìlọ́ọ̀bẹ̀wọ̀n ẹ̀rí ni nítorí pé a ní kọ́ ìdà kan kí ni kọ́ ìdà máa ń sọ kọ́ ìdà ń sọ wípé tẹ́rẹ̀kù listifsal tẹ́rẹ̀kù alistifsal fi maqami lihtimal yunazzalu manzilata li umumi fi maqal ṣe kọ́ ìdáǹtì clear ẹ máa wí mọ̀lọ́dọ́ àwọn afá o tẹ́rẹ̀kù alistifsal fi maqami lihtimal yunazzalu manzilata ali umumi fil maqal káfí máa ṣèwádìí ilẹ̀ ní àyè tá a rò pé ìṣèwádìí ó sì lè jàárí ò nǹkan kẹkẹ gbámú o tí wọ́n bá wá fi ìwádìí ilẹ̀ tí wọ́n sì láàyè o a jẹ́ pé ní tí ẹ̀sìn bá gbé jáde ńbẹ̀ a máa gbé sípò a máa gbé sípò o ọ̀rọ̀ ẹyọ ọ̀rọ̀ kan a nídìí ká máa ṣèwádìí mọ́ rárá tá a bá ti ríru rẹ̀ kílẹ̀ rí obìnrin ti máa rẹ́jẹ̀ tẹ̀lẹ̀ ó sì màsìkò háìdọ̀ rẹ̀ gbogbo ẹ̀ bá dàrú mọ́ lọ́wọ́ ó wá di pé rẹ́jì àwọ́ọ̀dà ẹnìkan wá sọ fún wípé táìmù tí òfin máa jókòó tẹ́lẹ̀ ó náà ni ọmọ fi kírun tó sì jẹ́ wípé tí ó ní ń jáde lára àwọn yìí ká bí pèsè ń yàtọ̀ kó wá dáhùn pé ó ń yàtọ̀ a lè rí ìdájọ́ mi ìfàyọ́ ń bẹ̀ àwọn abúlé pé ṣe ń yàtọ̀ àyìnbó béèrè pé ń sá yàtọ̀ tí ìlú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ a máa gbé sípò ìmúmu mo mọ̀ sí ẹ̀sọ̀ ìmúmu náà ah. kini o kọ́ídà o clear mọ̀ ń bọ̀ ní táwọn afáfẹ́ fàyọrí àágẹ̀tì ẹ̀ ní ìsìn ọmọ kan wà bí ẹsẹ̀ máa ń bá a lò nílé tí wọ́n bá bóúnjẹ fún wọn wọ́n máa ń bèrè ìpèsè ẹ̀ ti yó tó sì jẹ́ wípé ìtìmáàlù kọ́mọ wọn ti yó kọjá pé ojú kòkòrò oúnjẹ tí ẹsẹ̀ tó dùn ní mbẹ́lẹ́mi gbọ́dọ̀ ń pé sẹ́ẹ̀ ti yó ìní ẹ̀fì máa wọn lò tí ó bá ti aláwọn òyò ẹ̀sà àwọn jẹun lọ tó bá jẹ́ wípé a lè màpọ̀ mọ́ ti yó pẹ̀lú ká sọ wípé ah, oúnjẹ tí mo bù fún ẹ̀ má pọ̀ tó ń bí ọ̀bá fi lè sọ báwọn a jẹ́ pé ibi tá a fẹ́ gbẹ̀dàjọ́ sí ni pé a máa ìbáwà ṣe rè wọ́n ni pé nígbà ọ̀bá tó fi sí bí ilẹ̀ ìlàgbó bàtò yó jama'a afẹ́ ṣe jamu láàrin hadith méjèèjì ìmáàmù Shafi'i nílá obìnrin ọ̀pẹ̀ síbi tamiyiz wọ́n ní sẹ́yìn lẹ́rì wọ́n lẹ́rí àwọn ní tí a ń sàn padà sọ́nà hadith mi èyí ò sínú sahih ànábì ní dámù haid ẹ̀jẹ̀ haidu dámùn yúrọ́fù ẹ ń bá pè ní yúrọ́fù ẹ̀wọ̀ gílẹ̀ báyìí àrí ìmọ̀tí ẹ̀jẹ̀ kan ni tí fi rẹ̀ hàn ti ń jáde lára wọn wọn dá mà tuma dára bí wínú kèsì dáàmú yúrọf yúrif ẹ̀jẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ọ yàtọ̀ sẹ́jẹ̀ mi yúrif fún rẹ̀ ni ọ wà pẹ̀lú definition rẹ̀ pé mi rèé o. ẹ wo ẹ wo ìmọ̀ níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam dàmún yorif ẹ̀jẹ̀ kan ni tó bá jáde ìmọ̀ jẹ́ ń tọ́jẹ́ lára rẹ̀ ọmọ pé mi ni o yọmọ tí àmì kan wà lè bá wíbà pẹ̀tẹ́mù yorif kí ló wá dé tẹ́yìn ó ní kọ́mọ kọ̀kọ́ lo tẹ̀míìz wọ́n ní ànábì lọ́wọ́ sọ fún yẹn pé kó jókòó yìí ìmáàmù Ṣáfi'í ni láà kì í ní àkọ́kọ́ obìnrin tọ́ba ti mèsè tẹ́lẹ̀ tọ́lọ́ wá fi àdáwò sí àádọ́kan kìí ṣe ibi tí ó ti bẹ̀rẹ̀ nu ibi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òní tẹ̀míyìzù tiẹ̀ lọ́dọ̀ Imamu Shafi'i kìí ṣe àádàtì ńlọ tẹ́lẹ̀ òní ó fi jókòó àwọn àfọwọ́ afẹ́ ṣe muwazana pé bóyá mọ́sálà yóò clear màmá bò clear ní sè aláwìyá dìde tóbìnrin ọ̀bá sí kò tí menstruate tẹ́lẹ̀ ní bá ń rẹ́jì àwọ̀ ọ̀dà bóòdì ó ṣe ṣẹ̀sìn dẹ́dẹ́dẹ́dẹ́ kí ni tí ó fi sẹ̀sìn bóò ni ó ṣe mọ ìgbà tí ó lè kírun àgbà tí ó máa kírun sẹ́ẹ̀tì ní ẹlẹ́à kejì lélẹ̀ àwọn ní àbúrò amadu mọ̀ bá sọ̀rọ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà tí ẹlẹ́ àbámu fóònù tí bá ń bèrè irú ìdàjọba lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n ń pe àfáà mi bó ní òrì yín ẹ dáhùn ara yóò kù máa sọ. ṣe é ma bẹ́ẹ̀ tí mo bèrè àbẹ́ẹ̀ ma. ẹ mọ̀rẹ́ àná ó mọ̀ bó tí mo ń sọ ìgẹ̀rẹ̀ yìí gán pilẹ̀ mọ̀tẹ́lẹ̀gẹ̀ àti bẹ́ẹ̀ kalẹ̀ ní o. jẹ̀mú ẹ̀rọ kùtà lọ́mà barakallahu fik ẹ̀fúnmáyìkì sọ. So ẹni lọ́dọ̀ àwọn ànábìlà so àwọn ní á padà sí. tí bá ti bèrè báwọn èyí tó jẹ́ òkú tí wọ́n sọ gbogbo ẹ̀kan sọ yóò fi ṣẹ̀ṣẹ̀ sí. ok bí ó ṣe ṣẹ̀ṣẹ̀ sí pé kó padà síbi tẹ̀mí yìí sí. ògbè tí èsì mẹ̀sẹ̀ tí èsì tẹ̀mí yìí sí. kí sì la pè tẹ̀mí yìí sí. tẹ̀mí yìí sí ni nǹkan mẹ́rin. ẹ̀jẹ̀ àrídọ̀ fi yàtọ̀ sí. sí ẹ̀jẹ̀ mi tí ọ̀bọ̀ wá rí tẹ̀mí yíyù sí ń kọ́ gbogbo ẹ̀ dárò mọ́ lọ. ẹ kó padà sí ádà nìsáhìá. àwa bọ́ síbi ìdájọ́ obìnrin tó ń ti mẹsẹ̀ tẹ̀lẹ̀ tí àdánwò ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà wa ń kàn láyé ànábìsà sábà aṣọ́ta imra'atan seventy obìnrin lọ́lọ́run fi àdánwò ẹ̀jẹ̀ àwọ̀ dada se àdánwò fún seventeen. ẹ̀jẹ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ haidọ̀ ṣùgbọ́n bóò ni ò sí ní kó bá obìnrin lórí ọ̀rọ̀ bàdá rẹ̀ kókó dáǹsọ̀nù ọ̀rọ̀ àmì pé òjò yẹn ti dá bí àwọn onímọ̀ rahman kẹtìrà ẹ́ no no no sẹ́wọ́n tàti dá sẹ́wọ́n tàti dá jama'a ṣùgbọ́n aláwòye eh, obìnrin mélòó ni ọsàn fi àdánwò ẹ̀jẹ̀ àwọ́dà kan mélòó 17 bóòlù ẹsẹ̀ àwọn bẹ́ẹ̀sẹ̀ gbẹ̀yìn òkalẹ̀ masala mi wá dé tọ́jọ́ pé ó tún yàtọ̀ sí ìṣesí àwọn Hanabi ó yàtọ̀ sí ọ̀rọ̀dọ̀ àwọn Hanabila ṣé ẹ rí obìnrin títí mẹsẹ̀ tẹ̀lẹ̀ ṣé ẹ ọ̀rọ̀ istihadọ̀ gangan ló gbé arábíà ńlọ halatin kí haidọ̀ ò chẹ́njì nǹkan mẹ́ta ó ní ìṣesí rẹ̀ nínú ẹ̀sìn kí wọ́n ń dájọ́ rẹ̀ a ní àzíyádà obìnrin ti mẹ́sẹ̀tì níjọ́ márùn tẹ́lẹ̀ fòòlù ọba díjọ́ méje jọmọ́ àìní ìṣe o in tó fà tí nǹkan fi change dókítà ní ọlọ́rẹ̀ ibi léèrè ṣùgbọ́n tó bá change báhùn kí n dájọ́ tẹ̀sìn in tọ́ka wa nù bẹ́ẹ̀ rí o bá ìgbékalẹ̀ fasalu ala dhikri in kuntum la ta'lamun jọ́rọ̀ nílò tẹ̀lẹ̀ lọ́bàdìjọ́ mélòó aziyada nìyẹn ojú kanu nínú tí haidọ fi ń jíǹjì àtàkọ́jú ó lè ṣẹlẹ̀ ní máa mẹsírẹ́tì ní bẹ̀rẹ̀ oṣù lọ́bá fò ìbẹ̀rẹ̀ kí ní máa mẹsírẹ́tì tẹ́lẹ̀ o lọ́bá fò sí àárín ó fò síbò àárín àtàkọ́dúnmù ìparí oṣù bóyá tó láti rí bí 25 ló sojú ọ̀rọ̀ bákan náà káwọn obìnrin ọmọ sábà ṣe mistake o tá a bá ń sọ̀rọ̀ nípa oṣù fún obìnrin oṣù ojú ọ̀rọ̀ gangan o la ń sọ o ìparí oṣù ní sábà máa ń ní nǹkan yẹn bá fò wá sí ìbẹ̀rẹ̀ oṣù àtàkọ́dùnmù ni àtàkùrù sí lè ṣẹlẹ̀ kọjá ìdàkejì níta sọ́tún nìsí ìbẹ̀rẹ̀ oṣù ó ní kèénírun ìbẹ̀rẹ̀ oṣù ó di ìparí oṣù tàákùrù nìyẹn ẹtúwé mọ̀ àwọn ànábìlà ní tí ọba jẹ́ péjọ méje olódìmọ̀lọ́ jọ márùn sí ni ìmọ̀fìmẹ̀sẹ̀ tẹ̀lẹ̀ wọ́n ní jọ márùn ni òfin níran èyí tí rí padà jọ́kẹ̀bàjọ́ keje o yóò kírun yóò gbáwẹ̀ yóò kírun yóò sèkí ni o yóò tún gbáwẹ̀ yóò kírun yóò gbáwẹ̀ ó dìgbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ sí lẹ́ẹ̀mẹ́ta. Si kó tó gbà wípé àádá àwọn change wọ́n nídàjọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn bákan náà tó bá sì padà sí ìbẹ̀rẹ̀ oṣù títí máa rí ní ìgbẹ̀yìn tẹ́lẹ̀ tàbí ìgbẹ̀yìn náà lọ padà ó dìbò ọ̀bá tó padà fún ní ẹ̀mí lo lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n àádá kọ́nù mahjuj ọ̀rọ̀ náà mahjuj náà tún ni kí n tún lẹ́rìí wàyẹ́sì alúnaka nílì mahid wọ́n wà bí wà nàbí lèrè pẹ̀lú ẹ̀jẹ̀ tí ń jáde lára àwọn obìnrin kúrò àdá sọ pé sùtani fàtẹ́sìlù nìsá àfil mahid ìjẹ́ sàṣọ yìí kọ̀ sọ wípé sọ fún wa pé sùtani o fẹ̀ǹtì bá máa rí ń bẹ̀rẹ̀ oṣù tí ọba sí èrí níbẹ̀rẹ̀ oṣù tọ́bẹ̀ ìpẹ́ inú òtún ní jésù tàbí a jẹ́ pé ìdájọ́ kan ni tí bá ti ń dé ìlà kan ni tí bá ti ń délé ìdájọ́ rẹ̀ ọmọ bá tẹ̀lé ni báàjẹ́ àní báàjẹ́ ìbẹ̀rẹ̀ báàjẹ́ inú ìbáàjẹ́ kírúkọ rẹ̀ hukuma takoyiro nìyẹn filhaid naam. masala mi wáá dé tóbi bá mẹsirẹ́tì tó wáá jẹ́ wípé afẹ́sẹ̀ muwazana astafurullah muwazana láàrin ẹni tí anabi ní kó jókòó lásìkò tí èéfín náà tẹ́lẹ̀ àtẹnitánà bí n sọ ìmọ̀ fi rẹ̀ hàn àwọn àfáàjòyè wa wípé èyí tó súnmọ́ jù láàrin méjèèjì ni pé ìkan le ìkan rọrùn èwo ló le kí obìnrin ọmọ wátẹ̀mí is ó le ju ká sọ pé ngbò tí ní táìmù tí ló tẹ̀lẹ̀ iye ẹni títí mẹsẹ̀sì tẹ̀lẹ̀ ni o ìlò le jù kí nìdí torí tí ń wáyì kò sí ń tọ́ sọ fún wa wípé bákan náà ni wọ́n máa rí ṣùgbọ́n tí wọ́n sọ wípé ah, ebi tó mẹ́fà lè fi jẹ́ pẹ́rẹ́ tẹ́lẹ̀ gẹ́fà náà ni ó mú èyí lọ́wọ́ bí mas'ala mi tó bá wá jẹ́ pé obìnrin gbàgbé ìgbà tí wọ́n mẹ́sẹ̀ tẹ́lẹ̀ pé bóyá bẹ̀rẹ̀ oṣù ni àbá àárín àbí parí ọ̀dàrúmọ́ lọ àbọ̀rán tí ìgbà tí máa ṣe kọ̀ràn tí iye ọjọ́ dáadáa máa ọmọ àsìkò tí máa se, kọ̀mọ̀lẹ́ nígbà tí máa ṣe má mọ́sálà mi ọmọ nígbà tí máa ṣe kọ̀mọ̀ àsìkò tí tí máa ṣe má a sì fẹ́ dá padà síbi àádá rẹ̀ àwọn àfáà ní ìgbà yẹn ni ó tó padà síbi tẹ̀míyìz tẹ̀míyìz ṣùgbọ́n asìlù fún ni kó jókòó ní táìmù tí ọ dájú wípé òun fi ń ṣe nǹkan ìtẹ́lẹ̀ tó bá jẹ́ pé ọmọ táìmù dìgbàun a wà níṣòro ṣúta sì rí wípé àkúwàlù àwọn àfa àti sọ níbẹ̀rẹ̀ pé n tó fà tí báàbò haid ti fi ń tóbi tó fi fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ táwọn àfa ń sọ lórí rẹ̀ tẹ́sọ lórí rẹ̀ tẹ́sọ lórí rẹ̀ torí àwọn àhàdíìsì tó wá lórí ọ̀pọ̀ ìdán a wà padà sínú sọ́ìmọ̀ Bukhari inshallah ta'ala bóò ni ọ̀sán sí bá Fatima bintu Hubaysh bó sì bá sọ̀rọ̀ Asana bintu Qais bó sì bá sọ̀rọ̀ bóò ní ṣe ń dá padà sí àádá wọn kí ni ọ̀rọ̀ àwọn àfa ni ó wà clear ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan tí à ń rí gbọ́ lọ́tún tá à ń rí gbọ́ kílé o tá à ń rí gbọ́ lọ́sẹ̀ á kà mọ̀ sọ wípé arjáwul àkúwàl arjáwul àkúwàl arjáwul àkúwàl arjáwul àkúwàl nítorí pé akulẹ̀ ti mọ̀ náà tẹ́lẹ̀ asilu àdọ́sà láti mọ̀ wípé ète ṣètọ́n náà akulẹ̀ ti kún alamari istihadọ tá à ní ẹ̀jẹ̀ kílé o àwọ̀dà insha allah rahman بإذن الله الواحد القهار بيون من الرحمن آه لجا ومواديه قدر قيا قد سيبي آية تاوى آية وغلوة واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان نعم ورسحروا إن لبوا دبي على مريه الله سبحانه وتعالى ما سواني ṣe ما ní òpìdán o má jò pínlẹ̀ kọ́lájà kò sọ rẹ o má sọ àwọn ilé àwa dòkùdán o kọ́lájà sọ síjú àná rẹ wàsánù wa o nítorí wípé àdéhùn rẹ ni wípé wala yuflihu sáhírù la ilaha illallah. ṣé tí wọ́n bá padà bo ẹ̀fọ́ tán ṣé a máa fomi rẹ̀ sí. náà ń pe ọ̀rọ̀ wọn nìyẹn. a clear masala àti àwọn oní sahara bákan náà sọ́wọ́ sharia court àbí ọwọ́ sharia court a clear rẹ̀ bí idin láìlè wáhidil kọ̀hár inshallah rahman njọ́mẹjọ afitọ́sán abẹ́lọ́n wípé ó jẹ́ kárí àdáwù díẹ̀ sí padà ní àwọn alábàrí yẹn kọ́ra àwọn kó kíyèsí ẹni kọ̀ọ̀kan wa kọ́mọ́jì kọ́rọ̀ ọwọ́ dàrú àti ń súnmọ́ ẹ̀ẹ̀rùn báyìí pẹ̀lú àpẹẹrẹ tó ń kálukú wá ń rí mọ́jì òrùn wa mọ́tò sọ̀rọ̀ dákun tí ó tó bára wa náà mú bẹ́ẹ̀ o méjì àsáre mọ́sàsánú ẹ̀rí kọ̀ọ̀kan wa níta àfilẹ̀ tàfi wá gbọ́ lọ́wọ́ bá bá ní gbọ́jú bá sí ń fẹ́ lọ méjì àṣẹsìn láyé méjì àṣẹsìn láyé kìámà la hawla lana wala quwwata billah sáà ní ṣubú àná ta sọ lẹ́ni tàfẹ́ bẹ́rẹ̀ bẹ́rẹ̀ sí. wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.